أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا أقسم بهذا البلد وأنت حل بهذا البلد ووالد وما ولد لقد خلقنا الإنسان في كبد أيحسب أن لن يقدر عليه أحد يقول أهلكت مالا لبدا أيحسب أن لم يره أحد ألم نجعل له عينين ولسانا وشفتين وهديناه النجدين فلقتحم العقبة وما أدراك ما العقبة فك رقبة أو إطعام في يوم ذي مسغبة يتيما ذا مقربة أو مسكينا ذا متربة ثم كان من الذين آمنوا وتواصوا بالصبر وتواصوا بالمرحمة أولئك أصحاب الميمنة والذين كفروا بآياتنا هم أصحاب المشأمة عليهم نار مؤصدة الحمد لله رب العالمين صلي وسلم على نبينا محمد اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أقول فولا باتو سوى المسلمين الحمد لله أترى قلق صلاة فالنبي محمد صلى الله عليه وسلم أولا لي أتي أولا صحابة àti gbogbo ẹnikẹ́ni tí bá ń tọ́yà ránàbíwa Muhammad sallallahu alaihi wasallam ní yóò fi jọ ọjọ́ pẹ̀lú àánú àti yọ̀ǹda àti àdọ́lá Allah subhanahu wa ta'ala nígbà tí a ń bẹ ọlọ́run ọba náà wípé kó ń ṣàlàyé gba àwọn pẹ́pẹ́ fúru wa nínú Ramadan yìí àti síwájú rẹ̀ àti ní ẹ̀yìn rẹ̀ kódọ̀kódọ̀ jẹ́ kí Ramadan yìí ká ó jẹ́ kí a parí ẹ̀ pẹ̀lú àlàáfíà ara ó wá gba ìjọsìn wa kó fọwọ́ ṣe kọ̀ǹgẹ́ Lailatul Qadr لا أقسم بهذا البلد بسم الله الرحمن الرحيم لا أقسم بهذا البلد وأنت حل بهذا البلد ووالد وما ولد لقد خلقنا الإنسان في كبد آه فهو لما تفسير رحمه الله lẹ́yìn ìgbà tí a bẹ̀rẹ̀ tó súnmọ́ alukur'an náà pẹ̀lú orúkọ ọlọ́run ọba arahman orúkọ ọlọ́run allah arahman arahim àwọn àfọ onímọ̀ tafsir rahimahumullah ta'ala wọ́n ní sẹ́yìn suratul balad ọ̀nà makiya ní gẹ́gẹ́ bí àwọn suwar eléyìí tí a ti sọ ọ̀rọ̀ wọn wọ́n ní sẹ́yìn nínú àwọn ẹ̀kọ́ eléyìí tí a bá pàdé nínú sura náà ọ̀nà ni wípé ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ń ṣe wá sí nìyà gbogbo ká fi ara balẹ̀

ọlọ́run ọba ó sàpọ́lẹ̀ ìlú mẹ́kà kò sí ìlú kẹ̀kẹ́ ó dàbí bàbá wọn gbé mẹ́kà sẹ́gbẹ̀ amẹ́ríkà àbíjábẹ́ gbé mẹ́kà sígbẹ́ sẹ́gbẹ̀ ìlọrin òjọra wọn jẹ̀mọ́ ṣàtàmì máa bàyìnà sàmáì ó yàtọ̀ ní tó mẹ́láàrin sẹ́mà sílẹ̀ yà ọlọ́run ọba ló sọ mẹ́kà di ìlú ọ̀wọ̀ ó ló sọ mẹ́kà di ìlú àpọ́nlé ọlọ́run ọba ọ̀wá sàdédé sọ mẹ́kà di bẹ́ẹ̀ nínú tó fún mẹ́kà lápẹ́rẹ́ náà ni wípé ọlọ́run bá gbé àmẹ́bìjì dé mẹ́sàn-án

ìṣesí wa ìrìnsí wa ìsọ̀rọ̀ sí wa ìfẹ́yàwó wa ìsí okú wa gbogbo nǹkan pátọ́lẹ́ sí kẹrẹkú látara àwọn ẹ̀bùn ọba tó fún wa àmì ọba subhanahu wa ta'ala àwọn ẹ̀bùn náà ọlọ́run bá kó jẹ́ kárí wọn lò dáadáa kó jẹ́ kárí wọn lò sí abẹ́ rẹ̀ ọlọ́run bá ní ó kó mọ̀ bẹ́ ha zàlẹ̀ báládẹ̀ àwọn àfún onímọ̀ àwọn àlàyé ta síwájú pé gbólò ńlá tó wà nínú súrà yìí àbí nínú áyà yìí wọ́n ńlá yìí ọlọ́run fi ń ṣe ọlọ́run bá fi ń kẹpá mọ́ ìbúra tó fẹ́ bú ni ó dàgẹ́rẹ́ bí wípé ìgbà míì ń bẹ tẹ́mà ìgbà míì lá àmọ́ ṣiṣẹ́ taokid wọ̀tọ̀kì wọ̀tẹ̀mbì ó sì máa ń ṣiṣẹ́ ìtanijí nígbà míì tó fi jẹ́ pé èèyàn máa ń mọ bí yóò ṣe lo gbólóhùn kọ̀ọ̀kan ló ní lílo tiẹ̀ lápòjúwe àáfàá bí ọmọ akẹ́kọ̀ọ́ wípé ǹjẹ́ o fẹ́ kọ́hùwà yìí ǹjẹ́ o fẹ́ kọfí lápòjúwe ọmọ akẹ́kọ̀ọ́ yẹn kò dẹ̀ fẹ́ ó wá ní láà tàbí kò fẹ́ náà nẹ́gbé láà ìfẹ́ ó wá ní láà láà jazakumullahu khairan láà jazakumullahu khairan láà jazakumullahu khairan ẹ̀rì pé ọ̀rọ̀ tó sọ yẹ tábá wá díẹ̀ dáadáa ẹ̀rì pé òun ò bìkítà tó ní láà jazakumullahu khairan ìfẹ́ ọlọ́run sọ yẹn lẹ́sẹ̀ ló rẹ sọ bọ́n tó sọ yẹ ó lè padà ní ó lè nítumọ̀ òdì ó jẹ́ pẹ́lú àwọn onímọ̀ bàlágà wọn sọ pé irú ọ̀rọ̀ tó sọ yẹn ó bọ̀rọ̀ fi wá sí wà bọ́dọ̀ wà mẹ́ là wa jazakumullahu khayran kí ni iṣẹ́ wá àyẹn wá àyẹn yóò jẹ fásilà tí òfin ní jọ pé ọ̀rọ̀ yẹn lọ ìpè ní bí fọ́sùn ìpè tọ̀ là ìfẹ́ wa jazakumullahu khayran ìdán gbọ́dọ̀ ńlá lílo rẹ̀

àbí àwọn èrò táwọn kèfèrí lè máa ní nípa ìgbéjìlẹ̀ ànábì Muhammad sallallahu alaihi wa sallam uqsimu bi hadha albalad àti èrò tẹ́lẹ̀ máa rí nípa pọ́sọ́lọ̀ ọmọ ògbò àjìdé ni àtàwọn èrò tí ó dáwọ́dọ̀ yẹ pọ́lọ̀ ọmọ wọn kọ́kọ́ ń bì yẹn wo ná ṣùgbọ́n ọ̀rọ̀ tàkọ́kọ́ yẹn ló jọ òdodo jù wípé tẹ̀m̀bí ìwà tàkì tó ní pé tó bá pẹ́ báyẹn ni ajẹ́pẹ̀rù ń sọ nípa láwà jazakumullahu khairan yẹn lẹ́yìn wà ókú sí mú bí ha dàgbà sára ìdí mú sí so ká sọ pé iṣẹ́ nẹ́fìyàn yẹn ló fẹ́ ṣe ní abọ́dọ̀ rí fọ́sílù fọ́sílù bọ́dọ̀ wà mẹ́ pẹ̀lú kékí wà wa mẹ́ ọlọ́wọ́ bọ́ sọ bẹ́ẹ̀ Al-Qur'an ń dẹ̀rẹ́ ìwé tó kún fún ni ọlọ́wọ́ ha pípẹ́ ẹgbẹ́ tí wá ẹwà gbọ́n dáa fẹ́ sọ kéré kéré ẹgbẹ́ tẹ̀bí oníkálùkọ́ kan rẹ̀ ó wà tuntun lẹ́fẹ́ sọ aláni ó kú sí mú bí háàdà lìbàlà ohun ọlọ́wọ́ ọba òun búra pẹ̀lú ìlú yìí ó kú sí mú ẹ̀rì pé nínú òrùfù lẹ́kọ́sàm bá ọ̀kan nínú ẹ̀ wàláì tàláì tó mẹ́ bìlà báwù yẹn báwù lẹ́kọ́sàm

wọ́n ní ọlọ́run ọba sọ súra yìí kalẹ̀ fún ànábì múná ó ṣe kòǹgẹ́ pẹ̀lú fatihu mẹ́kà àbí ká sọ pé ó ní bá ṣe pẹ̀lú gbígba Muhammad sallallahu alaihi wasallam wọ́n tó lẹ́gbẹ̀ẹ́ jẹ́ kọ́lọ́wọ́ bá níbi hádà ìbáládì pẹ̀lú ìlú yìí ẹni pé ìlú yìí tó sọ náà ní mẹ́kà àwọn àfá àkọ́lọ́ ń bá ní yọ́nú sí wọn wọ́n ní sẹ́ rí àyà yìí ó ní ẹ̀rí máa jẹ́mi ìsó lórí pé ìlú mẹ́kà ìlú tó ní sharaf

أو على بيت ودع للناس للذي ببكة مباركا وهدى للعالمين أو آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين أو فرهم الله تعالى wọ́n ní ìlú Mẹ́kà ó yàtọ̀ sí gbogbo ìlú òkú wọ́n ń sọ àwọn kí láwọn kan táàfin máa mẹ́kún Mẹ́kà yàtọ̀ ó náà ní wípé àkọ́kọ́ sárọ̀ àkọ́kọ́ yìí tó ń bẹ ní Mẹ́kà ní gbọ́lọ́wọ́ bá gbé Kàábà kalẹ̀ síbẹ̀ kàábà yẹn kò sí nbàdàn kò sí lẹ́kọ̀ọ́ kò sí ńlọrin kò sí lólódó kò sí bìrì kankan kódà kò sí làbújá kódà kò sí ní uqsimu bi hadha albalad. la uqsimu bi búra pẹ̀lú ìlú mẹ́kà torí pé ọba wa ta'ala ó fi síbẹ̀. ربنا إن أول بيت وضع للناس إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين àwọn àfá àwọn oníṣẹ́ ẹ̀rí tọ́lọ̀rọ̀ ọba kó múra pẹ̀lú mẹ́kà kìí sí ààyè kẹ́kẹ́rẹ́ ní Al-Qur'an ọlọ́wọ́ bá tún múra rẹ̀ lọ́wọ́ wájú náà tó wà tí ní wà zaitun wà tó rí وهذا البلد الأمين الله سبحانه وتعالى ọpọ́n mẹ́kà lé jẹmọ́ tó fi jẹ́ kí gbogbo ẹni tẹ́ bá rí tí ò bá pọ́n mẹ́kà lé ẹni àbùkù ní ìyẹn dágbére mẹ́kà fọ́ ní ẹ̀ ẹ́tọ̀s amẹ́ríkà mẹ́kà àyè àpọ́nlé ọlọ́run bá fi àpọ́nlé síbẹ̀ kí ló bí àpọ́nlé yẹn àkọ́kọ́ ni pé ọlọ́run bá fi ilé àkọ́kọ́ lórí ilẹ̀ ayé. للذي ببكة مباركا وهدى للعالمين ọlọ́run bá fi mẹ́ta ábà sí mẹ́ta ọlọ́run bá ní ilé àkọ́kọ́ wùdí àlùmínà sáà gbé kalẹ̀ lórí ilé ayé للذي ببكة للذي ببكة مباركا o lè tó ń bẹ nínú ìlú alábàríkà rí وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم آمين Ọlọ́run ọba nínú àwọn àmì tẹ́ ma wá kìí tó mọ̀ pé ẹjọ́ níbo ni wọ́n sí ọlọ́sí àwọn àlùjẹ̀nú wà ẹ̀rẹ́bí tí wọ́n káàkiri àti dẹ́wẹ́ta wọ́n ni wọ́n láti àwọn àlùjẹ̀nú ọlọ́run bá sọ pé wà á tún báyìí náà tún maqamu Ibrahim. ọlọ́run bá sọ pé nínú tó mẹ́wá tó bá dé mẹ́ta ní ayé àwọn àmì ayé àwọn ayé àmì nínú ẹ̀ ní maqamu Ibrahim ibi tí ẹbí àwọn ọlọ́ni ẹwà rẹ̀ nínú rẹ̀ ẹ̀yẹ̀ wọ́n fi àmì náà bá dé Tọ́lọ̀ bá fi gbogbo ẹni tó ń wá ti wọ́nú kàábà, yóò di ẹni tọ́kẹ̀ rẹ̀ ó balẹ̀, káyífà láà, ọkà ó balẹ̀ jẹ́mọ̀ kódà àwọn àfáàrí ta bá fẹ́ gbé hádù dìde a bá fẹ́ fi ẹ̀fẹ̀tẹ́nìkẹ́ ṣe jẹ́ abánlé ààrá lọ́bá sáwọ kààbà wọn àfilẹ̀ sí ìjáde ààrẹ àti ìjáde padà lábẹ̀ mẹ́ta kọ́láwó mẹ́ta kọ́láwó kánà ámìnà àwọn ọba ní láàáúkúsímú bí hádà ìbálẹ̀dì láàáúkúsímú bí hádà ìbálẹ̀dì àwọn ọba búra pẹ̀lú Mẹ́kà àtọ́gbẹ́ ìyẹ àkọ́kọ́ tí bẹ̀rẹ̀ Mẹ́kà ní wípé sábà mẹ́rin ìyẹ kéjì oníkẹ́ sárọ̀fùl mẹ́kàn bí sárọ̀fì ahàdì sárọ̀fùl mẹ́kàn bí sárọ̀fì ahàdì ààyè kọ̀ọ̀kan mẹ́rin pẹ̀lú yóò mẹ́rin pẹ̀lú àwọn tí bá ń dúró

ọba tí ilé rẹ lápọ̀lẹ́ fi ẹyin àpọ́nlé sínú ilé rẹ ilé rẹ ó di àyè àpọ́nlé yóò di àpọ́nlé ẹni àdúgbò ẹni kádùgbò ni ó di àyè àpọ́nlé ẹwọ́ ẹni àpọ́nlé sílẹ̀ sábà fún ilẹ̀ káàdì ìṣàrò ṣá àpọ́nlé àyè kẹ̀kẹ́ yóò mọ ẹni bá ṣe pẹ̀lú àpọ́nlé àwọn tó bá ń gbé àyè mi mẹ́kà ó ní àpọ́nlé ìpìlẹ̀ ṣùgbọ́n wọn tó wọ́n tó wá jẹ́ àtẹ́tù

ó jẹ́ ìṣẹ́lẹ̀ bíi àtẹ́bí ìṣẹ́ ìjìlá wà bẹ̀ mọ̀tílẹ̀ tí ń jẹ́ mọ̀tílẹ̀ káàmì bí o tó lọ ọbẹ̀ kò lápọ̀lé àlọ́pàá rẹ̀ wá wá ti mẹ́ta sí nàìjíríà tó di ibi àwọn èèyàn wá wá wá nàìjí ni wá ọbẹ̀ gba Islam ọbẹ̀ ṣe gbá ọbẹ̀ gbà mọ̀tílẹ̀ ti di àyà tó títẹ́ ti tẹ́ gbẹ̀rẹ̀ kọ́dà kẹ́rin tó wá sí nàìjíríà wọ́n yẹ ìlú yẹ́sìrì yẹ́sìrì bùnà lọ́dẹ̀ ìlú yẹ́sìrì bàyí nàìjíríà yìí kò nínú àwọn ibi tó ṣòro láti gbé fẹ́ ìyànlá jẹ́ wẹ́dà abẹ̀ tó bára mu ṣàlìlà tẹ́lá ti bí mo bára mu ó dẹ̀ ṣòro fún àlejò láti gbé bẹ̀ sáàlì tó bá wọ̀nà tó bá jẹ nǹkan ẹlẹ́ máa ó lè dá láàmú àlejò wa ti àdúrà tọ́lọ́wọ́ àwọn àríwá sàmúlà àlejò wa bẹ̀rẹ̀ gbà nígbà fẹ́ máa gbére nígbà ọlọ́dẹ̀ gba àdúrà rẹ̀ mẹ̀dínà wá di àwo àpẹẹrẹ débi wípé gbogbo ara tá a bá lọ mẹ́ta á tún fẹ́ ṣe kí àpẹẹrẹ nàìjíríà ó lọ sọ pé gbogbo ara mẹ́ta tí ìpàdé nàìjíríà kò ní ájì ṣùgbọ́n ọkọ̀ ara àjọ òun ṣe kí ni ni ó wà ní sẹ́gbà sílẹ̀ kí ló fẹ́ lọ pàdé nàìjíríà báyà torí pé ọlọ́wọ́ bá fi àpẹẹrẹ sílẹ̀ bára pé so شرف المكان بشرف العامل ààyè kọ̀ọ̀kan mẹ́ ní àpẹẹlẹ pẹ̀lú àwọn tó bá ń lo ààyè wọn irú àwọn ọ̀nà tó ààyè kọ̀ọ̀kan tí ó sọ bí àpẹẹlẹ òkè wà ní ààyè wọn ọlọ́run bá fún mẹ́ta lápẹẹlẹ torí bí àmọ́ méjì níbẹ̀ sọ̀rọ̀ tó tọ́ bá ní àwọn ará pé ẹwà ìrìnàgbà àti dúdú níwá bẹ́ẹ̀ ni tó àwọn ará mẹ́ta ọlọ́pàá wọn nítorí pé gbà mẹ́ta ìgbẹ́ gẹ́gẹ́ àrùn sẹ́yìnlá àrùn ìlú mẹ́ta ọlọ́pàá wọn nítorí pé ṣe ìgbẹ̀mí àyè tọ́lọ́ fi gbé àmẹ́ta ìdílé ọlọ́pàá kò sí Àwọn ọba búra pẹ̀lú Mẹ́kà. Àwọn ọba ní òun búra pẹ̀lú ìlú ìlú olùjẹmá ìlú Mẹ́kà ní òkè pẹ̀lú. Àwọn ọba nà. وأنت حل بهذا البلد ọlọ́ni wa àgbẹ́bí kí ló ta fi ń bì mú mẹ́ta búra ẹgbọ́n ta fọ́lẹ̀ ẹ̀fẹ́ pé ṣọ́rọ̀ fún mẹ́kẹ́ ṣọ̀rọ̀ àrẹ́bí ọmọ ní wa a ń tà ìwà àgbẹ́bí ilẹ̀ rẹ̀ a ti sọ ìlú ibi ìlú a ti ṣe ilẹ̀tọ̀ ń bẹ̀ fún wa àgbẹ́bí yẹni àwọn afáàkọ́ ìgbé túnmọ̀ ẹni wípé àrísọ̀lá sọ́kọ̀ fáwọn mùsùlùmí tí ọlọ́wọ́ bá ó ti ṣe mẹ́kà nílùú ọ̀wọ̀ agbègbè ti dá sẹ́mà àti

بهذا الغلط مقيم فيه وحلال ìlú ìti dìlú tó wà lọ́jọ́ ọmọ ẹjọ́kọ̀ tó máa gbé tó ti lè ṣe ìtìtẹ̀ ní rẹ tó jẹ́ ìlú tó yẹ pé ó ti mẹ́rin ní gbogbo tó bá mẹ́sì lásìkò kan tí ò ní ìdí rẹ so nínú àpẹẹlẹ yẹn ní bí a ṣe nígbà yìí náà ní ààyè tó ti mẹ́rin ní orí ووالد وما ولد لقد خلقنا الإنسان في كبد أو أقول وتفسير رحمه الله وانت أكثر المفسرين أنه من الإحلال ضد الإحرام wọ́n àwọn àfá àkọ́lọpọ̀ sí wọ́n lọ sí bí wípé akọ̀rọ̀ ìmọ̀kàtàkùn wọ́n sọ wípé wà ń tà ìlò lè ha àgbàgbà wọ́n lò náà ni wípé aláṣùgbọ́n wà táàrà ó ṣe mẹ́kà ní ààyè ìlẹ́kọ̀ọ́ láti fátò ní mẹ́ta ẹgbẹ́ ní sáàmì ìsọ̀bí wà láti tẹ̀sí ìlẹ̀ àhàdì kọ́bìlì wọ́dàbà kò dẹ̀ jẹ́ ààyè yìí kò jẹ́ ààyè ìlẹ́sọ̀fẹ́lì kẹfẹ́ sáàdì ohun ànábì sọ̀lá lẹ́yìn ohun ànábì dàpọ̀ sí ẹni pé ọlọ́run bá ra sí ní àìsàn fún ànábì láti kò gbé ẹ̀ ẹja fún sọ̀lá àwọn akẹ́kọ̀ọ́ ẹgbẹ́ bá ẹgbà ó láti so àwọn afákọsọ ilé ìtumọ̀ rẹ̀ ni àwọn afẹ́kọ̀ pínlẹ̀ ìtumọ̀ ìtù ní pé àránù lẹ́wùmọ̀ yẹ fàálì lè mẹ́ta tàbáyà ààtòrò Igbe ìwà níbi sọ̀rọ̀ ìṣẹ́lẹ̀ gbogbo tó lásán nínú mọ́kà yìí ní ìsìn ọ jẹ́ ẹ̀kọ́ fún òní gbẹ̀sẹ̀ lórí rẹ̀. Bẹ̀yìn náà wọ́n àti múnà bí fẹ̀. Ó gbé àwọn kèfèrè gbogbo táwọn ẹsẹ̀ tẹ́lẹ̀ sáré yípo kàábà. Bọ́sẹ̀ ń sẹ́yìn àwọn bọ̀ ìwọ̀n ànábì ní láti sí lọ àti sọ ìlú ìdí àìdúwò ní mẹ́rin sí ọlọ́run láti fi ìgbàládá àti ìgbàládá ní fún wọn. ẹgbẹ́ àwọn kèfèrí náà wọ́n gbé ọlá fúlù mẹ́kà ṣùgbọ́n ìgbọ́lá fún ìyẹ̀rọ náà dì wọ́n sàdé láàrin pé àwọn ò ní fi owó àrábì kẹ́kẹ́ ìlú táwọn ọ̀pọ̀ kàrà nígbàtí láwọn ọkùnrin pé àwọn fẹ́ kọ́kọ́ àbá padà o so àwọn òwò afẹ́kọ́ wà aráàmù kankan kó wà ń bẹ̀ yẹ ló pàtó jẹ́ pé gbogbo owó tí wọ́n wá ń dáwó láàrin owó tó wájú owó àlàáfíà tí wọ́n náà bá tó o wọ́n gbowó tí wá bí o nígbà tó sì wá dáwó rẹ̀ dáadáadáadáa ẹja inú ìpínlẹ̀ yẹn láńkẹ̀ onígbọ́n mọ́tò wà fún kàábà ní òòrùn tí ó dé lọ́dún ní bẹ́ẹ̀ wípé wọ́n gbà wípé aṣọ táwọn ti fi dẹ́sẹ̀ táwọn ti fi tayò táwọn ti fi parọ́ táwọn ti fi mutí àwọn ojú ọmọ ẹ̀sì àwọn káwọn lọ́mọ fi aṣọ yẹn yípo ìwẹ̀ ọlọ́run wọ́n wọ́n gbà àbátí ìwọ̀n aláṣọ nílẹ̀ gbogbo aṣọ ìlú ti fi dẹ́sẹ̀ rí lọ́ra ẹjẹ́ lọ́mọ sílọ́ ní òòrùn wọ́n mọ̀ wá yípo lọ́rọ̀ ní òòrùn ẹ̀rákùnṣe àtìkọ́lá dálẹ̀ rẹ̀ gbogbo tí ẹ máa ṣe lójú wọn wọ́n gbélé ọlọ́run tóbi bọ̀t kò dàbí ìtọ́lọ̀ ọba

wọ́n ni wọ́n ta hìlùm bí ha dalbala wọ́n ta hìlùm bí ha dalbala ìwọ̀n àmẹ́bí a ti sọ ìlú gbogbo a lè sọ gbogbo mara ẹ̀rọ àlè sọ a ti sọ ìlú ìdí ìlú ẹ̀tọ́ fún wà náà ìwọ àmẹ́bí tí ọlọ́run bá a tuntun ìlú ìlú àwọn tó fi ń fi ànábì lọ́kàn balẹ̀ wípé ìwọ náà ni ó jẹjà ọmọ ìjọ pé ìwọ ló padà jèrè mẹ́ta arákùnjẹ́mẹ́ tàbí jèrè mẹ́ta ní àwọn àwọn mùsùlùmí alhamdulillah alhamdulillah tó dẹ́gbẹ̀ ẹ̀ lẹ́yìn akẹ́kọ̀ọ́ máa gbógun ti mẹ́ta àkọ́kọ́ ọlọ́run ẹ̀ríkàkẹ́ òní torí pé nǹkan wọn bá gbé síbẹ̀ yẹn fún wa kò gbé síbò ní ìjọba Ọlọ́run gbé síbò mí ẹgbẹ́jẹ̀kẹ́jẹ̀ tó pọ̀ ìlú kẹkẹ lẹ́kùn yí, ìlú kẹ àwọn àfá, ìlú kẹ ìlú àwọn àfá, ìlú kẹ ìlú àwọn ìjọba, ìlú kẹ ìlú àwọn gírí, ṣe lẹ́gbẹ̀ẹ́ mẹ́ta. Ẹ̀lú yóò wà dáwó jọ Subhanallah, yóò tèmi pa ló yóò dáwó jọ yóò wà ló gbòógbà lúkẹ lọ ẹ̀kọ̀ tó ṣàlà àwọn ilé ìgbà ọlọ́dọ̀ ṣàlà àwọn ẹ̀dùn dáwọ́ jọ nìkan ṣàlà àmì tọ́lọ Pakistan àhánàlá wọ́n àwọn afẹ́ tí lọ wúrà ní ilẹ̀ ìlú ìgbà tí ó Pakistan ọ̀ṣọ́ àwọn ẹ̀dà àwọn ènìyàn ọ̀ṣọ́ àpà ní wọ́n mẹ́rin àwọn èèyàn lọ sẹ̀nìgà jẹ mẹ́ àwọn èèyàn lọ sẹ̀nìgà wọ́n láwọn lọ sí lọ wọ́n dẹ̀ fi mẹ́ta ní ẹni tí ó lọ mọ́kà láyé ó sì ń dáwó pléènì ó sì lọ́sẹ̀ nígbà ó lọ́sẹ̀ olúfì ọlọ́wọ́ bá búra kẹ́dì ó búra pẹ̀lú mẹ́kà ìlú wòlẹ̀ tó jẹ́ ọlọ́wọ́ fi búra wọ́n lọ́kọ̀ fún màdínà búra kápọ̀wọ́ àtọ̀ ọ̀sẹ̀lẹ̀dà kápọ̀wọ́ àmọ́ sọ ọ̀rọ̀ pàtàkì àwọn yóò dẹ̀ máa lọ káàkiri àwọn ìgbà àwọn ìgbìyànjú ìjọba ẹjẹ́ká kíyè sára kò sí ìlú tó láti mọ́ríta lé bí gbádàgbà lọ pàbẹ́ lọ sí lọ́rọ̀ tó dàbí mẹ́ta gbogbo àwọn gbogbo àwọn ẹ̀tọ́ náà kò lẹ́rìí kò sí àtìgbàládá ń bẹ́ àtìgbẹ̀jẹ̀ ló wà bẹ́ wọn ò tà sí àwọn ará mẹ́ta tí wọ́n ń tà wá fún ní gíní àtọ́jú òjò tí wọ́n jẹ́ wọn ò tàṣí àwọn ará mẹ́kà tí wọ́n ń dáwó jọ báwọn fẹ́ kọ́kà àbá báwọn fẹ́ kọ́wọ́ aráàmù wà ń bẹ̀ ṣùgbọ́n tọ́kọ́ náà wọn bọ̀rọ̀ náà wọn ọlọ́run ọba ní gbòòdì wọ́n ń ṣe wọ́n ṣe dá àmọ́ra wọn wà á ń ta wọ́n fẹ́ ní agbá ìlú ìlú jẹ́ ìlú ẹ̀sìn fún ìwọ́n ìlú jẹ́ ìlú ìlẹ́tọ̀ọ́ ìwọ́n fẹ́ ló lè sin lọ́ọ̀tà àgbà nínú ìlú àpẹẹrẹ láì fún àbẹ̀mù sọ̀rọ̀ wa pé ìwọ gẹ́gẹ́ bí kẹ́ sọ pé ìwọ gẹ́gẹ́ wọ́n àti ìrìn àdéjì pé tábà dìgbà tábà fẹ́ wà lọ́wọ́ náà táwọn ìwádìí lọ lọ́wọ́ lọ́wọ́ náà kò ní sílẹ̀ kò fún wọn tó ti sábà bí òfin wá dé alákòótó gbẹ́lẹ́ ìrànlọ́wọ́ yà Muhammad yóò ní òun ní ànábì sọ̀rọ̀ àtàlà malakò wọ́n sọ pé dìkà omeru dìkà omeru yóò ní pé ìwọ wọn àrí sílẹ̀kùn àrùjẹ́lẹ̀ fẹ́lì kankan síwájú àlẹ́gbà Muhammad àwọn àwọn adúgbẹ́dúgbẹ́dúgbẹ́ pẹ̀lú àdúgbò tó ní ojú wọn pa àwọn wọn wọn jẹ bá ń gbọ́ ìdí kì í jíra àlòkè yá mọ́ àgbà àgbẹ̀bì ló ń bọ̀ yẹn ọ̀rẹ́ olúwa àgbẹ̀bì ló ń bọ̀ yẹn ọ̀rẹ́ ìgbẹ́jẹ́ bá ń gbọ́ tí èbá ń rọ ìdámẹ́sọ náà ní pé káwọn jọ pé àdébìsọ́lá tọ́lá ní pàtàkì ni ó jẹ́ lọ́jọ́ ìtura so wọn ò ní ti fẹ́ nìkẹ́ kàfíta àrọ̀sùn ìwọ́n ni wọ́n pàmílẹ̀ jẹ́ kí n sí fún sí lọ́wọ́ sí fún wọ́sẹ́ ọ̀pọ̀ ìlú so àdébìsọ́lá àrọ̀sọ́lá ọlọ́run bá sọ mẹ́ta ní ààyè ẹ̀sìn fún وأنت حل بهذا البلد ووالد وما ولد أنا ما كنت نبي بلاد أنا ووالد وما ولد أو أقول ما تفسير أمر الله ọ̀rọ̀ méjì ni wọ́n sọ níbi eléyìí abákanúwà wà nìdí wọ́n ní ádámà ní bàbá gbogbo abùlùbàṣà bàbá gbogbo abára wà máa

kọ́dà kìí ṣe bàbá àtẹ̀yẹ nìkẹ́ pàwọ́ àlìdé gbogbo tí bá bí nǹkan ráyé ọlọ́run búra pẹ̀lú wọn wà ní àwọn torí pé èèmọ̀ ń bíbí mọ̀jẹ̀mọ́ èèmọ̀ ń níbẹ̀ ẹwọ àtọ̀ yóò ẹwọ bọ́mọ yóò ṣe mọ dàgbà nínú ìyá rẹ̀ ẹwọ bọ́mọ yóò ṣe mọ jẹun nínú ìyá rẹ̀ ẹwọ bọ́mọ yóò ṣe wáyé ẹ̀ máa ń fẹ́ Eh? àbẹ́yẹ̀rọ sẹ̀bọ́ kàrẹ̀ tó sẹ́kínú àwọn obìnrin yóò dáńsọ̀ yìí dáadáa ó wá rọ̀ ẹ̀rẹ̀kọ́tọ́ lè bàbá fẹ́sì gínà máa ṣe yóò máa lé ọmọ tẹ́ bí kalẹ̀ alẹ́gbọ́n dẹ̀ máa fẹ́sì yóò náà dẹ̀ máa gbára mú yóò máa gbára mú díẹ̀ díẹ̀ díẹ̀ yóò sì dẹ̀ ẹgbẹ́ ìmọ̀ ọlọ́wọ́ bá ń bẹ̀rẹ̀ ní bíbí ọmọ ọlọ́wọ́ bá búra pẹ̀lú bíbí mẹ́ ọlọ́wọ́ bá búra pẹ̀lú àwọn òbí tó ń bí mẹ́ àti tí wọ́n ń bí ọlọ́wọ́ bá búra pẹ̀lú Adam àti àwọn ọmọ rẹ̀ tó tíkalẹ̀ ọlọ́ọ̀bá ní akọ́dé kọlákùnà ìrìnsá ànàfi gábẹ́dẹ̀ ọlọ́ọ̀bá ní òun ọlọ́ọ̀bá ní pàápàá òun ọmọ nìyàn fi gábẹ́dẹ̀ ìtumọ̀ méjì ló ń bẹ níbẹ̀ yẹn àkọ́kọ́ kábẹ̀ ọlọ́run bá dá ọmọ nìyẹn níbi pípé níbi kí láfẹ́ ìgbé ọlọ́run bá dá ọmọ nìyẹn dáadáa dàbí wípé لقد خلقنا الإنسان في أحسن kábàdì yẹn ìgbọ́nà ọba dá ọmọ nàìjíríà tó ni tó ṣe dúró òun dúró dáadáa ojú wà mí tó yẹ kó wà ẹsẹ̀ wà mí tó yẹ kó wà kábàdì mustaqima ọlọ́run bá ti dá ọmọ ènìyàn mẹ́tì bí nǹkan tó tọ́ tó dọ́gba tó dúró déédé òṣèlú ìtumọ̀ méjì o náà ni fi tábẹ́lì fi sáàbì wà mẹ́ṣàkọ̀ o náà ni ọlọ́run bá dá ọmọ ẹ̀ láti bí wàhálà láti bí làálàfé láti bí ìfòòró bóòlù ṣe jẹ́bẹ̀jẹ̀ náà táàbù wàhálà ń bẹ lọ́tọ̀ bá bọ́lọ̀ bá ti dá ọmọ ènìyàn láti bí wàhálà láti jẹ́ èèyàn àti bí wàhálà láti ń jẹ́yà bẹ́ẹ̀ lábẹ́ ẹ̀kọ́ ẹni tó fẹ́ náwó ìgbà tí bá náwó ẹ lórọrùn tí máa títí owó ẹ kọjá mẹ́ yóò ní ó lè láti ná owó láti rí owó níbi owó ẹ fi kàbádì ní bá wá sáàbù wà mẹ́sà ọlọ́wọ́ bá ní ọmọ nìyà ẹwà ọwọ́ ní ọmọ nìyà tó pàtà ẹ tó fẹ́ ní mẹ́ jẹ̀mẹ́ ó ṣe ní ó bá wá síkà báyìí yóò tẹ wàhálà dípítà àrọ̀mọ̀ṣà yóò dààmú kótó kómọjọ yóò pè bí mẹ́rú kótó ra síra yóò dààrú mọ́jú kótó kàtíra síkà báyìí pọ̀tìgbà tó bá dí ààyè tó ń jẹ́ ẹ̀rọ àmọ̀kùnrin àmọ̀kùnrin gbogbo irú oníṣẹ́ ìwọ̀n gbogbo kábàdì yẹn بقدر لكده تكسب لي معالي بقدر الكد تكسب لي معالي ومن طلب لي أولى طير الليالي ومن طلب لي أولى طير الليالي ومن طلب العلا طير الليالي ومن طلب العلا طير الليالي jẹmọ́ gbogbo ẹmọ́ fẹ́ jẹ́yàn láyé tó wádé olè dààmú oṣù bí jẹ́yàn ẹ ilé ṣe wàhálà ẹ oṣù bí jẹ́yàn ìwálẹ̀ para ní ẹ oṣù bí jẹ́yàn akẹ́kọ̀ọ́ tí ò lè kàwé kò lè kakẹ́ ó kò lè dárò mọ́jú kò lè farada ó sì ní jí. ẹni tí ó fẹ́ kọ́sẹ́ ó lòun ò lè dàmú àti kọ́sẹ́ ó sì ní dọ̀gá. ومن طلب العلا فجر الليالي ومن طلب العلا فجر الليالي ẹgbẹ́ yorùbá náà sọ ìlànà ìwọ́n ni ẹjí wá ọmọ kéjèké òun tẹ́gbẹ́ sọ́nà ẹni pé ó tẹ̀gbìyànjú nì ó tẹ̀gbìyànjú ẹni tó wọ́n rẹ̀ sùn kéjè pé ẹni tó wọ́n ní ìdọ́ ìrọ̀kọ́ wọn sọ fún ọlọ́pàá pé ẹni tí máa ń wá ipò tó ga sáńdìlọ́gbẹ̀rẹ̀ وما طلب الأولى فهر الليالي لقد خلقنا الإنسان خلقنا الإنسان في كبد Ọlọ́run alẹ́ kábàdì ní mẹ́rin. Méjì. Táwọn ìlú. Ṣọ́bẹ̀rẹ̀ kábàdì ní alákọ̀ọ́kọ́. Mọ̀ṣákọ̀ ọwọ́ tó sí náà. Mọ̀ṣákọ̀ ìnira ọ̀dá àti pé ọlọ́run kábàdì ìsìnkọ́ so àpẹẹlẹpàá kan ní sáà ní ṣe káàkiri ọlọ́run bá ti dá ọmọ rẹ̀ láti ibi tó pé ó dúró tọ́gbà tẹ́ bá wò báyìí ó dúró tọ́ ó dáadáa a ti tún pẹ̀lú pẹ̀lú àpàdọ̀kọ̀ láti mẹ́lẹ̀ sáà fi ẹgbà gbèsè abẹ́ ẹgbẹ́ bá oṣù òṣù kan lọ́gbà wà lápàdọ̀kọ̀ lákọ́dọ̀ ìsáà fi kàbádì wọ́n lọ́pẹ́ kàbádì yẹ lọ́wọ́ sọ pé aásàdìbìyàn

bó olówó lọ kábàdì náà bó olówó lọ kábàdì náà tààbù ọbọ̀ ó rí nira ó rí mọ̀ṣákọ̀ lórí ayé tí a wà ọlọ́run bá dára bẹ́ẹ̀. ọ̀lẹ̀kùnlẹ̀ ní ìrìnfẹ́ẹ̀nà fi kábàdì àyàfẹ́bọ̀ aláìyàkùnirọ̀ aláìyàn àhàdì. ọlọ́wọ́n tọ́ ọmọ ẹ̀dá adábà yóò Àyàṣẹ́bọ̀ aláìyàkùnirọ̀ aláìyàn àhàdì. ọlọ́run ẹ̀wọ́ wo ọmọ ẹ̀dá adábà yóò ọ̀rọ̀ ọmọ ènìyàn nínú èrò tí ẹ̀mọ̀ tọ́lọ̀ wọ́n fún lágbára tábìsì tọ́dá tọ́dá àfi kábàdì tẹ́ ó dáadáa ó sì jẹ́ kó lè máa ní agbára láti máa ọba kọ́ọ̀mù challenges sáàbùdá sọ́rọ̀ challenges ìpèníjà tí ń bẹ nínú ayé afúnlágbára kó bàtọ́wà agbára ẹwà máa ń kọ́mọ ènìyàn lójú níbi ló máa rò wípé aláya kò tó rà lẹ́yìn àhàd lọ́mọ rò pé àwọn ọ̀dọ́ olè mọ́gbọ́ òjò wà. ọmọ yóò tó máa nípò ọ̀dọ́ ibi ẹnìkẹ́kọ̀ọ́ olè sọ pé fóun ó ti láyé òun ni ó òun ló láyé òun ẹjọ́ òun láyé bó bá ti fẹ́ ọlọ́wọ́ bá ní ọmọ ènìyàn ó ń rò yóò máa lú lẹ́nu rẹ̀ bá ń pẹ́ ìdí mo nira mi yóò

èmi náà ṣe dáyàrá mi jẹun mo ẹ̀kọ́ mo ti dáná ló have my life to live èmi náà lè dárí ayé rà mí gbé yóò wà sọpọlọ rẹ̀ àwọn akùsọwọ́ olùkọ́ àti alágbàtọ́ àtòbí pé tí wọ́n mọ̀ sí sùúrù pẹ̀lú ẹ̀kọ́ wọn wá pè sákèsì náà ó kàn nígbà ní o ètí ètí ìdálé ayé rà rí jẹ́ o túwò báyìí o túwò báyìí o tí wọn ò bá sọ́ra àsìkò yẹn gbogbo àìdá gbogbo àtẹ́lẹ́ òsì

yóò fẹ́ pẹ̀sẹ̀ fáwọn àfáà fún gẹ́rọ mo jẹ́ mọ̀ iléèwé yóò mọ̀ wípé ẹwò alúdáyára wá gbé lápàáyé tó bá jẹ́ ògbé ó sì wípé àwọn ọkùnrin náà ti fẹ́ mọ̀ láàrín díẹ̀ díẹ̀ nígbà náà yóò fi rúkú náà ti lè dáná ìfọ̀ ara tòun náà gbé ọlọ́ni nǹkan tí mo wá sọmọ rẹ̀ àyà sọ̀rọ̀ ìsáà ọlọ́ni ọmọ ènìyàn ó máa rò ó wípé ẹnìkankan ò kápá lórí òun mọ́ nígbà tó bá ti di ọ̀dọ́ tó ti lè ń dá ọba kọ́ọ̀mù ìgbèníjà yàkúùn ọmọ ènìyàn mọ̀ wá sọ nínú èrò rẹ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ nígbà tó ti di pé kábàdì ó ti ń dáyé ṣe ó sì ń borí ìpèníjà sáàrù yẹn ó pé ó ń borí ẹ̀ ọlọ́run tẹ̀lé kó máa borí ó sì dáwò ọpáàdù ó ṣe bísínẹ́sì olówó mẹ́ tẹ̀gbé yóò máa níbi níbi náà pé àhán ọmọkùnrin ti ń dé báyìí ọlọ́ ní ìyà kú tẹ́ bá fọ́tọ́ ọlọ́run bá ń fún gbà náà tẹ́lẹ̀ pé ọlọ́run bá fún ìhásẹ́ ọlọ́run tẹ́ bá ń sọ ọlọ́run bá fún ìhásẹ́ ẹ̀dá àhàlákùsù mẹ́rin àjùmọ̀ àì àǹfàkùsù mẹ́rin kẹsíọ̀ ẹ̀wọ̀n mẹ́sẹ̀wọ̀n bí i mọ́kàrin ẹgbẹ́ ẹgbẹ́ tí mo rí mo jí àgbà mo dàmú mo ti náwó tó pọ̀ gan ẹ̀má ìfẹ́ pẹ̀lú ọlọ́run bá yóò máa ní òun ti àhàlàtù mẹ́rin yóò ní òun ti ná owó tó

ṣùgbọ́n ìnáwó tọ́ ní yẹ ìnáwó anù ní ìnáṣòfò ní ìlànàmùgbàgbìrí kẹ́ẹ̀nù ìkùwà ànàṣẹ́yàfí bàtà وكان الشيطان لربه كفورا

Fọ́kànà ṣẹ́ìtọ́nù lérọ́bí gàfúrú. Ọlọ́run ọba ní wá sí ìlàm. Wá sí ìdálùkọ̀ ọba àkọ̀ mú. Ọlọ́run ọba ní ẹ̀nà owó tẹ bá ní ẹ̀nà fún àwọn alásùnmọ̀ ní dálùkù bá. Jẹ̀mọ́ ọlọ́kùn tún wá sí ilẹ̀ Yorùbá. Owó àti ìrìnlẹ̀ Yorùbá máa fẹ́ ná. Tẹ́lá sọ pé mọ́mọ́ rẹ̀ léèwé kò ní ya lówó. Ṣùgbọ́n ẹjọ́ dàbẹ̀ wọlé àwọn èèyàn ó sì mọ ìyá lọ́wọ́ pé ẹ̀mọ́ rẹ̀ àwọn ìyá nílò òyìnbó ẹwà gbàmù ìlú mú ẹwà gbàmù ìlú mú ọlọ́dẹ́wà á ti ìdálùkọ́rọ̀bà ẹ̀fọ́ àwọn alásùnmọ̀ ẹ̀rí ní ẹ̀tọ́ wọn ọlọ́dẹ́ hákọ̀ ẹ̀tọ́ wọn ìtọ́ jẹ́ ẹ̀tọ́ wọn ẹ̀rọ pé ọ̀rọ̀ ẹlẹ́gbàrá owó tó ń bẹ lọ́wọ́ rẹ̀ ẹ̀tọ́ ẹlòmí ìbẹ̀lọ́wọ́ wọ́n ni kí àti àwọn aláìní ẹ fún wọn lẹ́tọ̀ọ́ wọn tó ń bẹ lọ́wọ́ rí ẹgbẹ́tọ̀pá ìmì ìfẹ́lẹ́ dání àti àwọn ọmọ oríire wọ́n ni ẹ fún wọn lẹ́tọ̀ọ́ wọn yà á tó bá rùsírí tẹ̀bí rírọ̀ ọlọ́wọ́n láti orí nínú àpá orí nínú ẹ̀yà Ọlọ́run ní súnà náà pàdánù ọlọ́kọ̀ọ́bá ọma ọmọ ni wọ́n ọmọ Jésù ni wọ́n ẹlọ́ni ẹ̀dẹ̀ máa ẹni tó bá náwó

Ọ̀rọ̀ ahìlẹ́tù máa lẹ́rù bẹ̀dẹ̀. Ẹlùmí ilẹ̀ ó tọ́pọ̀ lórí àti tún ara rẹ̀ ṣe, pàápàá jùlọ àwọn obìnrin, ó ti lẹ́wọ́ tọ́pọ̀, ó ti pọ́líṣì ara rẹ̀, ó ti túra ké, tẹbá sọ̀rọ̀ ìsìlámù fún náà, ṣe ti bá ní òní sí abẹ́fà jẹ́ ṣùgbọ́n àbá owó ti lọ ẹlẹ́bìnrin أدركوا لتحدث فيما فيه خسران أفاها رجل رحمه الله قل يا خادم الجسم كم تشقى لخدمتي يا خادم الجسم كم تشقى لخدمتي أتبدو ربح فيما كان فيه خسران أترجو ربح فيما فيه خسران أترجو ربح فيما فيه خسران وكنت أراسك يا خادم الجسم wọ́n ẹlòmí ẹjẹ́ ká sọ́ra àníkámẹ́ tọ́ra sí o ṣùgbọ́n tọ́rọ mi bá ti náwó sára jù àti ìṣẹ́lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ obìnrin mi yóò lọ ọ̀pọ̀lọpọ̀ obìnrin mi yóò lọ tún yóò lọ sí irun yóò lọ sí irun bí 10,000 fọ́fẹ́ pààrẹ ẹ̀rọ mi ní ah! jọ nìkan àkọlé kírun tó ló ti ṣe mẹ́kọ̀ọ́ tí lọ́ ni ẹ̀yọ́ obìnrin yóò lè gbá tó bá dalẹ́ tó bá dalẹ́ ah, òun ò lè jẹ́ ah, àlùwàlà omi gbogbo tó ti fi ojú ọ̀pá bẹ̀. yọ̀bọ̀ ìmàlè jíkùnmí kan dẹ̀ṣẹ̀ kọ́ lè ṣe jẹ́ máa ti ní. ó yẹ ká sọ́ra ẹlòmí fẹ́ǹtì fẹ́ǹtì léèdì ló bẹ́ra ojú tó bẹ́ẹ̀ ti sọ ẹlòmí tó ní láàájì ọ̀fẹ́ orí láàájì ẹlòmí òfẹ́ kò sọ̀rọ̀ àwọn jáde fún ọyọ yá kọ́ ní mẹ́lìdìsì. yá kọ́ ní mẹ́lìdìsì mi kàm tẹ́ṣkọ́ léṣẹ́dé mẹ́tì. abánigbó pé ìwọ fẹ́ pé ara rẹ ló sàn ẹrú ara rẹ ló jẹ́ ẹrú ara ẹlòmí ìlú wẹ́kà sí kẹ́ndì gíláàsì mírọ̀ yóò bẹ̀rù ra rẹ̀ fẹ́ bẹ̀rù rẹ̀ bẹ̀rù rẹ̀ tẹ́ṣkọ́ léṣẹ́dé mẹ́tì. èèyàn mélòó tó yẹ pé yàtara kí wọ́n ń ṣe ẹrú ara wọ́n tó ara ṣe ń wò ráyè tọ́lọ̀ láyé wọ́n bàjẹ́ sí. ẹ máa wò wọ́n ti kóra tẹ́. ẹlẹ́rìí ti bóra tẹ́ bó ti bóra tó ti wúra rẹ̀ pé òtítì ìdá tó yóò tó lọ ṣéèjì kírímù Ah, kò sí ìdátó tó tún lọ wá kankan tí wọ́n fún ẹpa kíníkan kò tún sí ìdátó yóò gbogbo wà á àkírọ́kírọ́ bọ̀rọ̀ sẹ́yìn arọ́pàá jóná. Àtàtúlọ̀bọ̀ rẹ̀ máa fi máa fi kọ̀kọ̀rọ̀ náà. Àtàfà ní sórí lórí ti fẹ́ bèèrè ọjà tó ẹ́pàwọn èèyàn mẹ́pẹ̀ owó yíò àfẹ́sọ́ọ̀tì tẹ́bẹ̀ ní bí owó àfẹ́sọ́ọ̀tì ni wọ́n ti wá ń wáyé àwọn kèfèrí ṣe tí wọ́n ni pé wọ́n ti máa ń náwó jù lọ́nà ìdá tẹbá padà fẹ́ pọ̀ wọ́n tọ́lọ́run owó èèyàn mọ̀ wá kó ń gbé àfáàdì náwó gẹ̀rọ nígbàtí èèyàn ọtí tó sì gba ṣọ́ọ̀bù lẹ́yìn wọ́n ti dáwà fún gbéra ẹ̀rí mọ́ sọ sí ọ̀rọ̀ aláàmù ní àfà ṣe rí owó sọ́ọ̀bù jẹ ẹ̀ méjì mọ̀ gbá ní ẹ̀tọ́ lọ gba wedding gown wedding kíkò pé aṣọ òwò tó yẹn mùsùlùmí ní náà òun bẹ́ẹ̀ ti white marriage afọ́nú ló wà wá pàtí bò sí yóò fi gbé yóò fi gbé yóò fi gbé ọlọ́run tó yà ọlọ́run yà wọ́n tó yà wọ́n ó lọ gba wedding a. ṣe bá ọ̀rọ̀ ẹwọ jágùn àà ah! kí wọ́n lọ́fà rí wedding tó ń gbà pé ah! à ọmọ nìyẹn ní wọ́n nàìjíríà lọ́fíra wà wọ́n lọ́fẹ́ wò pé àkóyẹ ah, káwọn èèyàn lè rí kẹ́lẹ̀ rí ta òun mọ́ pé àkóyẹ so ọmọ nìyẹn ẹ̀kọ́ tó bá ẹ̀kọ́ ti sẹ́ níwọ̀n bá ó lè ti dúpẹ́ ìyẹ́ká tó dára ṣáàlọ́ bá lọ ní bí àdùn ilé sọ́dọ̀ tuntun kánú tó gbogbo ìgbà tí ìyá pẹ̀lú sọ́dọ̀ wà lọ pẹ̀lú ọmọ ọba ọkà ìlú ilẹ̀ mọ́hàmẹ́d wà á lè ní wọ́sán àti àti àrùn wàsálàmù